أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọ́pẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà àgbà olùfẹ́ wa olùsìkẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará lè ràtàwọn àwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá lọ́mọ sáfà àánú ẹ̀rí ìwà kan báyà sáré kìyàmà pàápàá jùlọ àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ti ní accident àfáwa ìmáàmù hayatuddin abdulgani ìjìbìkẹ́ àti àfáwa nuruddin ṣọlá àti àfáwa abdulwasi muhammad àti àfáwa àfíkà tí wọ́n tẹ́láì sínú agbẹ́nu mọ́tò tí wọ́n ní ọlọ́ọ̀bá àtàmọ́lẹ̀ sínú sàárè wọn ọlọ́ọ̀bá حلو الله سبحانه وتعالى عمد بدا في السعرين ونبت الجنة انو من الاسلام بوسرين الارين لي ايناني كون خلق ولا ما قلما جلو الله في سعنوا انسفوا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر النفس ما قدمت لجده اتقوا الله ان الله خبير بما تعملون اي وقبض اكفاء ونوبة كون كالوكو سما تسلنتي بدا لولا ولا كيس ولا مونديني bàtà bara wa nù sàárè ni báwọn ọmọ ìyá wa ti bara nù sàárè wọn lérò rẹ wọn lọ lémi wọn lérò pé kí bẹ́ẹ̀ lè ní òní lérò rẹ bẹ́ẹ̀ lọ́nà lérò tí ìdíjú bá bá wa lọ́njọ́ bá wa dáadáa ọlọ́ọ̀bà ara táwa máa fi kìlọ̀ fún wa nìyẹn kó ń kálùkù wa múra kárí pé àtún ìmẹ́ni wa ṣe ọlọ́ọba ṣàánú àwọn ọmọ brass náà ṣàánú àwa náà ọlọ́ọba ẹ̀rí ikú tí wọ́n kú yẹn yóò dùn wá lóòótọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dọ́ ni wọ́n láti gbogbo wọn ọ̀dọ́ ni wọ́n àmọ́ ní tí ó mọ̀ yẹn ni pé wọ́n kókó accident ni wọ́n yẹ kókó accident kò sí pé sì ṣe ròṣẹ́ rẹ̀ àbí ìgbèsè lókùn àti fi tó bá jẹ́ pọ́lẹ́gbọ́ ló kún pẹ́pẹ́lẹ́gbọ́ ní kò ní jẹ́sì yẹn láti ń kìlọ̀ fún ẹjẹ́ ajáwọ́kùn bí ẹ̀bọ̀ ẹjẹ́ ajáwọ́kùn bí ọ̀fọ̀ pípa ẹjẹ́ ajáwọ́kùn tó àmì torí wọlé káàkiri à ń lọ ṣọ́ọ̀tì ẹjẹ́ ajáwọ́kùn bẹ́ẹ̀ òkúrẹ́ mùsùlùmí àwọn ẹlẹ́sìn lẹ́tọ̀ bẹ́ẹ̀ fi wọn lákùn dín okó wọlé dín ó bí wa wọ́n lẹ́sìn ti amma aka fi dọ̀rọ̀ sí bí wọ́n ti lakum dinukum waliya din ó di wà ọmọ ya bá sáláìsí yẹn ló tó ló dùn wá sí à ah, àwọn ọ̀dọ́ wọ́n dẹ̀ sàwọn ọmọ wọn lẹ̀ wọ́n sàwọn ìyàwó wọn lẹ̀ wọ́n mẹ́rin fine dídùn wa àmọ́ ikú agbègbè ní tó wà lè bọ́ sínú omi ọ̀lá ikú ṣàhídì ni jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó lè fi dá lójú ọmọ kókò ṣàhídì oníṣìṣẹ́ lóṣìṣẹ́ lóṣìṣẹ́ lókùn jẹgbèsè lókù láàfin rọ àwọn èèyàn wọn ẹni tó bá fún jẹgbèsè nínú wọn kó tètè kan gbèsè wọn kan amọ́dúnmọ́ ń ṣẹbọ òun ò ní chance lámà fi kìlọ̀ fún ọ̀nà ẹ̀bọ níbi àdúrà ni níbi gbogbo tó bá ṣe ní ìbílẹ̀ ni tó wọn ń gbọ́ ẹbí ẹ láàyè òun gbé ẹlé láàyè ní ṣẹbọ ìjà ọkùn bẹ̀ ìjà ọkùn bẹ̀ kájẹ́ mùsùlùmí dáadáa tọ́lọ́ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك لا بذلك أمرت وأن أول المسلمين ونسكي بكما ومحياي بكما مسلمين بكما مسلمين وماماتي يكون من الله رب العالمين لا شريك له ما في بذلك أمرت إلي وقملته وعن أول المسلمين إنه آية ربك كل أغير الله يعبد ربها فهو رب كل شيء ولا تكسب كل نفس إلا ما كتب به إلا عليها الله سبحانه وتعالى ان بكلمي ما عمل لي الله بعد أجل لي الله بعد أعرف قلبي يجب أن لم يلي كما وجدت ìdákùn àwọn ọ̀rọ̀ wa ń tuntun lọ́ọ̀ba kárí kí n gbogbo e ọba à ń tìka sí tọ́lọ́ọ̀ba ẹ̀rẹ́ ń tẹ̀lé súnà nabi muhammad sallallahu alaihi wàlá ti zero wá zero two wízera okòrò ẹnì kan òsì ní rẹ́rù nìkan a ń sọ pé fọ́sọ̀ nígbà tí ẹni tí wọ́n wọ́rí pé wọ́n bọ̀ tẹ̀lé rù lọ́rọ̀ ìbọn ń pa ọlọ́ọ̀ba àlekè ọlá sọ pé wàlá ti zero wá zero two wízera okòrò ẹnì kan òní rẹ́rù sẹ́ni kankan ó kọ́ àárọ̀ wa a máa tẹnu mọ́ gbogbo wa gẹ́gẹ́ bí àfihàn àádọ́rí tuntun wa sọ pé ọ̀wọ́lù máa yẹ́ dìbò al-mukallaf ẹ̀sẹ̀hò ìmánì ìjà tó ìmánì wà sí ká máa súnmọ́ àwọn afọ́ àsúnnà ká máa ètò jọjú lówó ẹ̀sìn ká máa ṣe ká máa ètò ètò ẹ̀sìn ká jìnà sí àwọn ọmọ ìyá wa tó sáláìsí الواجب يا أيها الذين أمتقوا الله والتنظر النفس ما كبرت لجد واتقوا الله في آية كناني تقواه من عصا وعبد الله بن مسعود رضي الله عنه وانت انت تقوى ولني على عمل بالتنزيل gbogbo ògbà tábàtẹ́ ṣe ní ti ayé wa kárípá ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ àmì muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ káwọ́ fún mílẹ̀ jalil ká máa káyà tó dúnwájú ọlọ́wọ́ bá eh, ẹ̀ tá a dáhùn àwọn béèrè wọ́n rí dáa bí kọ́líl ọwọ́ ń tábà rí nǹkan قال والاستعداد ليوم الرحيل كما قال ما فوجو تكني اغبرا كنت اه ايوكو رواغو سبت واتوا كتني ba ku tún ẹ̀jọ́ parí náà ni àbá ní gbogbo tó bá lè kú sí mi nù bí àwọn ẹran tó mọ́ sọ pé ikú lórí ẹ̀sẹ̀ kò láàyè kò rí lẹ́yìn ẹ̀fà ni lọ ìtí bẹ̀rẹ̀ yòókù ojú ikú lọ ikú gan bẹ̀rù ti bẹ̀rẹ̀ yẹn agbagba alikiyama tábìlì islam sọ wáyé tó ń gbà bá fẹ̀mí yọlọ́ra màláìka ikú kí pariwo kan ẹni tó ń sì ní tí è ṣe pé ó ti pa kò sí òkò lè sí o àmọ́ wọn bá fẹ̀mí yọlọ́ra ikú gan màláìkàlù mọ́t kí lọ́ pariwo kan ẹni tó ń sì ní ń bo míì gáfáwà ariwo ẹni ọ̀pẹ̀ gánà àti òun gan bẹ̀rù ó ti wà lọ́fà láti gbìyànjú هذا أيوة، يجب بلين يفعل لو أنا إذا متنا تركنا لكان موت راحة لكل حي ولكننا إذا متنا بؤسنا نسأل عن كل شيء لكن ما في كتنا وفي كاريناني أباني كل يوم يسألوا تبابان طيب ما أقولي به ولكننا إذا متنا بؤسنا وجوا لدينو ساري نسأل عن كل شيء وبيري بيري بيت عنو ساري ó bèrè méje mẹ́jọ mẹ́rin jẹ́ bóyá kọ́mà méje gbogbo ẹ̀ jẹ́mùsà wá ṣe láyé ẹ̀zá ó ṣe rẹ̀ méjì náà nínú sàárè mẹ́rin gbagba alkiyama bóyá láti pass òun náà ni kátó ìmánì wá ṣe bàbá màmá ẹ̀jẹ̀ àdó tọ́lọ́ ọba àwọn àánú àwọn atọ́lọ́run yìí pé ikú wọn dájú ìnàlẹ́bí na kọ́ lórí rọ̀bùnà lọ́wọ́ ثم استقاموا نزل عليه ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة كل ما تعرفين في ولوبة وتني الله لولوبة وتقول لا إله إلا الله ثم استقاموا وقفوا لذلك الإسلامي لا إله إلا الله أنتم كفر لا إله إلا أنتم أدوا ثم استقاموا ó dúró pẹ̀lú al'amal bi tanzil ó dúró pẹ̀lú ìsìkániyẹ kan zanzala alayhi mala'ika àwọn mala'ika ma sọ pẹ̀lú àwọn kalaisi àwọn ya sọ kalaisi afa abdulgani ajibike afa abdulwasi muhammad afa atifa àti afa nurudini ṣọlá ọmọ mọ́sọ́bà àti bẹ́ẹ̀ fún wọn bá allah takhlafu wala ta'zanu ìgbàlódé ni wọn bá yẹn ìmọ̀ sẹ̀lẹ̀síyàn àwọn ìgbàlódé wọn lẹ́yìn yóò bí ìbànújẹ́ wọ́n ni allah takhafu fún ìtàn lọ́yẹ̀ wọ́n la tahzanu ẹ̀yìn rẹ̀ gan àtúnṣe ẹ̀yìn rẹ̀ oníbàjẹ́ àwọn yóò yẹwa méjì dáṣẹ́ ọ̀fẹ́ ìṣẹ́ ọba bí sọ́lọ̀ ẹ̀rọ máa já wọ́n ni allah takhafu mọ́bìnrin sọ́lọ̀ lẹ́yìn àwọn ẹbí àwọn ará tí ẹ̀fílẹ̀ yẹn fẹ́ àwọn ọmọ mi lọ ni wọ́n la tahzanu wọn amòdìtò wọn abṣírò bẹ̀rẹ̀ jẹ́nà tó ayé wọn máa rí àjẹ́nà tó dì ni sẹ́dínà alì rẹ́bí ọlọ́ ó ní èèwọ̀ ní fẹ́mi kan fún ìyáyé láìrí bí jódì sí tọ́kọ̀ jẹ́nà ni wọ́n láà yóò rà jẹ́nà rẹ̀ tọ́kọ̀ máa náà ni yóò rà yẹnu ná ya megad tawhid rẹ̀ ya megad tawhid wa láti sí mẹ́bí yáàdì kọ́kọ́rọ̀ só gbọ́lọ́wọ́ láti pé àsìkò nínú kí ní fún àwọn àti kálùkù wá ní láti máa bójú títẹ̀ òhìdì wa láti tí àwọn pé àfá àwúsá lọ́bá bí àfá súnà àdúgbò wa ká very very important ilé iná láti gèrè àti ìkìyàmọ̀ ọmọ ya wa tó mọ́sáláìsì à ń bẹ̀rẹ̀ dákun wọn lọ́wọ́ bá títà àsánú wọn bá wọ́n yà nínú ìsìlámù nípa àwọn abéèrè mẹ́ta wọ́n béèrè nìkàrí ìbéèrè aláàkọ́ bí ọgbẹ̀bí mọ̀ rọ́bùk tánà náà ọba rẹ̀ ìbéèrè aláàkọ́ nù gbogbo lárúbáwọ́ ọ̀ràn áwọ̀ láì jẹ́ kó ṣe ìgbẹ́ nìkàjí lójú èkó ẹgbẹ́ tó ti dáadáa ni tó ti dáadáa tí ń sin ọba tí ò pa nǹkan bí mọ́lọ́ ọba tí àwọn àdílò owó òhùn máa sí náà ọba kí òun sí náà bá ń òhùn ara ọ̀ tó lórí wà islam ọlọ́ọ̀bá ni yóò ní aláwọ̀ rọ́bì ọlọ́ọ̀bá aláàlọ́ọ̀bá ni bàbínú ẹjọ́ islam ló ṣe òṣèlúnà dínà ìjìnlá al-islam tó ti islam lẹ́nà islam dínì islam láti ní ìwọ̀rùn ní ọjáun ẹlẹ́kẹta máa za tẹ̀kúlù àmzáka rajò kí ló wípa muhammad sallallahu alaihi wasallam rasulullah rahmatullahi alamin jíṣẹ́ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ rán ní kẹrin nígbà gbọ́ announcement kan nínú sàárè ni sadaqa abdi allahu akbar ẹrù mi sódodo ẹrù mi sódodo káàsì àwọn ìzáwòrán ọmọ ìjọba káàsì ọlọ́ba àwọn àyàwó tó sáyẹ̀sì mọ́tàjì kan káàsì ọlọ́ba sadaqa abdi ọmọ wa ní ẹsílẹ̀kùn كان ما له شيء كتبتني أبرار إليين قال إن كتاب الأبرار في إليين وما أدراك ما إليون كتاب مركو مش أدرك المقربون هذا مساعد سبيح وعنا ونوبة من الإسلام كتاب كان يبني من ربك قلني آه آه لا أدري آه آه آه ما ما دينك Ah, ma kàkí ìgbàgbọ́ ọmọ islam náà ní òṣìṣẹ́gbà mùsùlùmí kàkí kàkí kàní bága ní ìpọ̀ ní gbogbo ẹ̀ ma dínú ah, ah, la agbèrè mí ọmọ mí ọmọ mí ọmọ mí ọmọ mí ọmọ orí kí lọ wí parákùnrin yẹn la agbèrè ńlá kẹgbèrè ó mọ̀ náà wọ́la tẹ́bìrì ó sì lè mọ̀ náà wọ́n ni kọ́dá bá bí i lóbi kúrọ́ mọ́ síwáàzì fún ọjọ́ ọlọ́ọ̀bá kókò tẹ́lẹ̀ ni ojú ẹ̀sì islam ọ̀pọ̀tẹ̀ lé ní ọ̀pọ̀ nínú wọn bí wọ́n tí ní islam ni àmọ́ tí ṣẹbọ ọdún ṣọ́ọ̀ṣì títún gbú àwọn ẹyẹlé láyé títún yẹlẹ́ ò wọ́n kọ́kùnrin yẹn o ní ojú ẹ̀tàwọn yẹn sọ náà lónà sọ ẹ̀ẹ́n kábàbà olókùrọ̀ ẹ̀sí ilẹ̀kùn náà fún aláàkọ́ ẹ̀ fún sàárè rẹ̀ sàárè rẹ̀ fún ìlà ìlà ìlúwà wọ́n á fútàrí rẹ̀ ìfáhà tuntun rẹ̀ bí sì wọ́tò sí rẹ̀ annabi muhammad sallallahu alaihi wasallam ọlọ́bìnrin gbẹ́jọ kan ó ní èè kéèyàn ìsáìzò billahi min azabil qabr ìsáìzò billahi min azabil qabr ẹgbẹ́sọlọ́lọ́nà kọ́lá ikúlù ya sàárè ya ń gbẹ́lú sàárè ọlọ́run fi ya sàárè jọ ọlọ́ọ̀bà lọ́fà annabi ò ní kí kuma wabi kudin tumirin da kara ya fi da kara ni bayan ni alawma inni a'udhu min azab ومن فتنة المحيا ومات مسال يكون فتنة الناس تفو بفتنة مسيح الدجال فتنة مسيح الدجال المسألة عقوة بقول الله فتنة مسيح الله مسألة عام الله ولا القرآن الكريم هو القرآن الإسلام لا مرعب جمع علماء والاستداد ليوم الرحيل كما يا وافا وعبد الغني امام ايات الدين وفا نور الدين نور الدين شولا عبد الوافي هم جماعه عبد وعصيفه هم جماعه انا هم سبع فروج ولا با سواء سانو ولا با هم ثلاث كاين ولا مذا فروج ولا با aláàjì wa bàbá bello bá àforíjì wọ́lọ̀ bàbá òkú musulmi náà nípa rántí àwọn bàbá wa abdulaziz garba bàbá àwọn bàbá abdulrahman nípa àwọn òkú musulmi náà àforíjì wọ́lọ̀ bàbá ya bùkà kamura náà yàtò yí àdísára ìrànwá létí nípa ìpalẹ̀mọ́ tí àwọn ẹlẹ́sìn míì ń palẹ̀mọ́ fún wọn ẹ̀sìn ẹdún tí wọ́n nù lakum dinukum ọlẹ́yẹ̀dẹ̀ wọ́n mọ́ ayábi musulmi tí wọ́n náà ń kalẹ̀ mẹ́gbẹ́ gbogbo ọdún tó báláyé àti ìdùnnú ara ọ̀ ọdún ti ọdún méjì náà ni ọdún mẹ́ta ọdún àwẹ̀ ìdè fíkìr wọ ìdè kìbìr àti ọdún léyà dákun ọdún ti lẹ́nu sílẹ̀ adá sí ṣèṣì mùsùlùmí àti fìdí sílẹ̀ adá sí ṣe bọ́ sílẹ̀ adá sí dáadáa yẹn tó ṣe àwọn àkáǹtì ní àdáàwá ní makari ní àkàlákọ̀ ó ń fi wà dáadáa pé àwọn èsì Islam àmọ́ kò ní kó máa bá a lọ tó ṣe o kò ní kọ́ pé a fi ṣe January 1st ẹgbẹ́ bá wọn ṣe àìsàn àwọn náà dùn ẹran máa fi wa ara ọ̀ a sì ṣẹ́jára dùwà ní ara ọ̀ mùsùlùmí síbẹ̀ wọ́n yìí ti bẹ́ẹ̀ lakum dinukum wọlé èdè ẹ̀sì tí yọ́ tọ́ ẹ̀sì tí mi ọ̀tọ̀ kí wa ọdọ́ ẹnìkọ̀ kan wa lẹ́yìn náà àwọn tá a pé àwọn ẹlẹ́sìn wọn gan ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé kì àwọn ní ẹ̀sìn àwọn ẹlẹ́bọ ni tó tó gbẹ̀rún lẹ́fọ̀ọ́ ẹ̀rẹ̀ rí bí ó wà wẹ̀sẹ̀ tó bá wọn ṣe january tó bá wọn ṣe december ẹ̀rẹ̀ rí bí ó wà wẹ̀sẹ̀ tó bá wọn ṣe ẹ̀rẹ̀ rí àwọn deacon life kó bá wọn ṣe ẹ̀rẹ̀ rí àwọn seventy advantage kó bá wọn ṣe gbogbo wọn bá wọn ṣe gbogbo wọn pé àwọn gbà pé nù asẹ́lítà àwọn ẹlẹ́bọ róòmù ni wọ́n máa ṣe bá ní twenty five of december kan kò ní christmas kí sẹ́wọ́n wọn bí jésù ara àwọn òfin àdébí ìsàmì ó di wa january dẹ̀ ní ojú bẹ̀rẹ̀ janus ìṣàkàní jẹ́bẹ̀ ní rome àti janus ó bí wa ọmọya nínú islam à ń rọ̀ wá ilé ìkiri kíláàsì ní ìmọ̀ra ní àdébìsọ pé àbínú na síhà ó di ẹ̀yẹn bí ọgbọ̀ ọgbọ̀ bí ọgbọ̀ ọgbọ̀ ọgbọ̀ ẹ̀rẹ̀ kan tó bí ẹran ó ní ẹ̀rẹ̀ ní ẹmọ́ sí january 1st ẹran nu kúrò bí ọgbẹ̀rẹ̀ máa jẹ́ náà jẹ́ ní oṣù wá jẹ́ láyé nu a mùsùlùmí a máa sí láyé kálẹ̀ bá jẹ́ kálẹ̀ bá mu à ń jẹun kálẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ká an jẹ́ àmú kalima belaye ni a ti láyé tó ní kalima àti àbàmù ó bí wa olùmọ̀sá fọ̀rọ̀ yíwa an sí náà awọ aláyé tó ní kalima àti náà bá ní ìjọba bá ti mọ̀ fẹ́hùn ní gaba àti lọ́nà fún wa pé lákùn bí ní kó mọ̀lẹ́ yẹn ti ṣíṣẹ́ láti wọn àwọn tó bá dọ́dọ̀ ẹ̀sìn bí wọ́n sẹ́sì sí wọn wọ́n lọ́sẹ̀ ti tiẹ̀ olùmọ̀sá fọ̀rọ̀ yíwa ọlọ́ba sánú wa láyé tó kìyàmà èyí tó ti tó déédéé mọ́sá kàlẹ́sì ọlọ́ba àwọn ọmọ ìyá wa tí wọ́n sáláìsí dákun ọlọ́ọ̀bà bá foríjì ọlọ́ọ̀bà sánú ọlọ́ọ̀bà àwọn ọmọ ìyá wa tí wọ́n fowó ránṣẹ́ sí ọlọ́ọ̀sán ilẹ̀ sàn rẹ̀ lóye kó sùúrì títà wa kan fi ten thousand naira fún ránṣẹ́ sí wa àmúnikámá dà kọ̀ wọn ọlọ́ọ̀sán ilẹ̀ sàn rẹ̀ lẹ́yìn náà búra kan abdulrahman abdulrafiu wọn náà fún mi three thousand naira ọlọ́ọ̀sán gbogbo alẹ́ sàn rẹ̀ ọlá kur'anu karim ọlá ìlẹ̀lá kọ́má gbàgbé akọ́nùmáwa jaiz bank ó kọ àkáùntì ní ọjọ́ khatab islamiyya jaiz bank zero márùn six nine eight two one bẹ́ẹ̀ ni kò lè wá wà dákun tuntun ọba ọlọ́wọ́ sọ alẹ́ sinari wọ́n ti múra ní ramadan yìí àmúra bẹ́ẹ̀ bí àsìkò yìí a ti múra kámúra kámúra kọ́lùmọ̀ ramadan náà ni ti ń bọ̀ ẹlọ́jọ́ bọ̀ aláìpẹ́ ìsọdá lọ́wọ́ hukuwa banki wa nan jaiz bank akan nemawa akan nemuwa ne umar bin khattab akan numa wa 09821 wala wasu wala sanari an gani question kan nan mutu fi kishin rana tana ne 08023583077 bayan da ya fi kwallon question 08023583078 afon 78 ولا سيمون ولا ما ولا قران الكريم ولا لا اله الا الله ولا ان اعطينا نعم بن بن في وعده ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته atọ àforíjì fún àwọn ọmọ ẹ̀yà tí wọ́n ti láti ọlọ́run kúrò ṣàṣì àforíjì fún wọn. aláwọ̀ àmì. àìdàpọ̀ tí ẹ bá wa ṣe àlàyé lórí àwọn tuntun tí ó ṣẹlẹ̀ tí a tó ń parẹ̀. nínú ṣẹ̀ríà Islam kí ni àwọn róò tí obìnrin lè pè nígbà tí òkú bá kú tán. ǹjẹ́ wà aláwọ̀ tí àwọn obìnrin ó sin òkú lọ sí orí kíkúrú akọ́ ikú nígbà tí ìṣẹ̀lẹ̀ kíṣẹ̀lẹ̀ nígboro Kaduna àwọn obìnrin máa ń ṣe lójú ọ̀nà tí wọ́n ti kàlẹ́ òkè ilé orí tẹ́ láti ṣe ní ìṣẹ́ islam. ọlọ́wọ́ bá kó sàmì ọ̀kan wa bí ipa tí obìnrin lè kó tí òkú bá kú àwọn ipa tí obìnrin lè kó pọ̀ nínú ẹni kí tóbìnrin bá kú obìnrin ẹgbẹ́ rẹ̀ náà ní ọ̀wẹ̀ àbí kí ọkọ rẹ̀ ọ̀wẹ̀ nígbà tí màmá wa ti dá Fatima Karaisi Sidna Ali abiyallahu anhu kọ̀rẹ̀ lọ́wẹ̀ so obìnrin lè wẹ̀ ọkọ rẹ̀ ọkùnrin náà ti lè wẹ ìyàwó ẹ̀ ó di ńgbà tí Fatima sàláìsì sidna Ali lọ́fùwẹ̀ ńgbà tí sidna Abubakar sàláìsì ìyàwó ẹ̀ lọ́wẹ̀ ó di wa nínú lẹ́yìn náà tí wọ́n kí wọ́n obìnrin náà lè náà bá wọn kí Allahu akbar aláàkọ́ ẹsẹ̀ fàtíà ẹlẹ́ẹ̀kejì ẹsẹ̀ sàlátù nàbí ẹlẹ́ẹ̀kẹta ẹsẹ̀ bá fọ́kú yẹn ẹlẹ́ẹ̀kẹrin ẹsẹ̀ bá fọ́kú wa assalamu alaikum ayọ̀ kanáà ó ti wà bẹ́yìn náà nínú orú tó dúró kúrú sí ni pé kíkìrì tó kùnà ọkàrí sí sí ni kí à ń kùnà sórí jẹ́ kìí sí sí bẹ̀rẹ̀ ni nítorí ọ̀pọ̀ bá wọn kùnà sórí jẹ́ ànábì lọ́kọ̀ obìnrin láti máa tẹ̀lé kùnà sórí jẹ́ láti tẹ̀lé àbá àkọ́bá wọn ilé àwọn afá àpapọ̀ lórí ẹ̀ ọwọ́ èyí táwọn afá ya nípa ìyàpẹ́ ní sí pé obìnrin lè máa lọ lẹ́ẹ̀kọ̀ọ́ kan lọ́lọ́ ewu bẹ́ẹ̀ sàárè wù ziara ìdí tí tó lọ́kọ́ bàálà àti mọ̀sálà ń ka rẹ̀ ó di wa èyí ní nìkan ni wọ́n ní ìyàpẹ́ lọ àbá ti pé à ń sin èkó lọ sórí tẹ́ lẹ́yìn náà àtọkùnrin ni àtọbìnrin sábà ń gbòkùn lọ sórí àyè pariwo àyè ti dìkì ó di àmọ́ adákẹ́ jẹ́ àmọ́ àrùn mi ní pé ó ti gbé lápò kuma yana da amma ba ta zikiri ta luku sai bida ne ko ba shari'a mu kuma za ku rayuwa na'am shari'a kun ce ne ìdájọ́ ọmọ tí gbogbo tí àfàrẹ bá ti sọ fún un ilé gbàgbọ́ lórí ọ̀rọ̀ àwọn òbí tó bí láti wà obvious wípé àwọn àfàyàn nípìnlẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ ọmọ ẹ̀yẹ kọ́lọ́wọ́ bá a fún mọ̀nà àwọn òbí yẹn kó má jáwọ́ kúrò ọ̀rẹ́ kó má bá a sàdúrà lọ́fàá tó gbapá àwọn ọmọ fi kìlọ̀ fún àìkí ká máa lé kí ó tààkọ̀ mọ́ wá sí anábì muhammad sallallahu alaihi wasallam ó ní al'ilmu dín wa salatu dín tanzuru amman ta'khuduna hadha al-ilm wa kayfa tusalluna hadhihi as-salah fa innakum tus'aluna yawm al-qiyamah ó ní al'ilmu dín imata ruwayin isini wa salatu dín imata kin isini tanzuru amman ta'khuduna hadha al-ilm wa kayfa tusalluna hadhihi as-salah وكيف تصلون هذه الصلاة بس ما كيمو يي فإنكم تسألون يوم القيامة ثم بيدوي أساس عنده لفقلنا تنجي أولو ولاي أولو قولو ولاي أنت لكم سكرة تنجي لا ذلك كنت كافر أدبو àwọn náà jẹ́ ó ní ẹyí tó ká mọ́ bí tó fún wa sí torí ọlọ́run nínú àti ìmú bèèrè ọlọ́run nínú ẹ̀kọ́ ìtàwọn ọ̀rọ̀ ìmọ̀ àti ọ̀rọ̀ ìròyìn lọ́dí àwọn ọmọ yẹn káwọn bàbá yẹn mọ́jà àárọ̀ lórí ẹ̀ kó máa àdúrà fún ó sì máa fún ní mọ́ra kọ́lọ̀ fi jọ pé àfọ́ àtọ́fẹ́ máa sí lọ́nà yẹn kìí sàfà dáadáa ni kọ́lọ̀ mọ́ sàfà àfọ́ dáadáa yóò máa fún ọmọ àwọn ọmọ ọgbàgbà kó máa gbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu ní wọ́n gbà tó bá ti pè wọ́n ti ní jẹ́ àbúrú nípa àtúntò sí dédé umar muna khattab islamiyya ló kọ àkáǹtì zero márùn six nine eight two one àkáǹtì máa wà ọlọ́run sọ alẹ́ sàrẹ̀ ìmọ̀ ọlọ́jà ìsìn ní àdọ́ ọlọ́run ní kékeré máa lọ ọlọ́run sọ alẹ́ sàrẹ̀ sílẹ̀ máa kú sí. Ah! káàyì ah! ojú mà ní ọ́ hálìdì ìwọ́n láti kú sínú ilé ee ah! ìbámu àwọn ẹ̀rọ lọ́mọ àmọ́ abẹ́lẹ́ fún mi ó di wa ó fa àwọn sàhábà irú àwọn Umar bin Khattab àwọn gbàgbọ́ pé kí ẹkùnkùn shahid bí àlọ́ àlébí sílẹ̀ sọ fún ní ìṣòro jẹ́ ọjọ́ kí àlébí sílẹ̀ gbogbo kìtàn lọ pẹ̀lú àwọn sàhábà òun àlébí sílẹ̀ Abubakar Umar àti Uthman kìí bẹ̀rẹ̀ sí mi wọ́n ni ìkùn bínà ya'ira rasul wan-nabi shahidayni

ẹlẹ́ẹ̀kejì àwọn yẹlẹ̀wò yẹlẹ̀wò irọ́ ń pa ọlọ́run fi yíwa ní Qur'an sípa lójú pé zalikal kitabu la rayba fi fi kul la ya'lamu man fi samawati wal ardi ghaiba illa Allah Qur'an 27 sọ́kùnrin ní àyà 55 kò sóun kọnu sama àtìlẹ̀ wọ́n máa ń tọ́ka máa fọlọ́ ó di ẹjọ́ lọ́wọ́ wínú ó di yẹwa ànábìsí wọn pé man ata arafan تصدق بما يقول تصدق بما أنزل على محمد أنت بعد الباري أبيو بعد ذلك أطيا كفريك لنتوضون سبحانه محمد إمام عامد جلو حتى لو بعد السنوات قولي يوا صوفي يوا يتقيا إيه وطجل لا يوهي لنكو مما أن يتقيا لا يوهي لنكو أبقى يلا يلا يوهي عزم ينكو مما لا ينكبنا وعينان أبقى يلا يلا يوهي قولي لا يوهي لنكو قولي يوا كلا ملك عون يجيب ó ti àbí gbọ́dọ̀ gbọ́dọ̀ ara gbogbo ẹyẹ tí wọ́n bá yẹlẹ̀ wò wọ́n bá yẹlẹ̀ wò ní àkókò kẹfẹ́ rí ọlọ́run mú bá sàánù ní ọ̀kan wọn. nípa ti mú ọdí aláwọ̀ ìpò ìjọ olórí rẹ̀ ipò ìpò òbí àti ìkàwá tí wọ́n ní nínú ìgbàgbọ́ gbẹ̀gbẹ̀ ìpò wọn ti fi rẹ̀ bẹ́ẹ̀ni bí bẹ́ẹ̀rù rẹ̀ ni ẹ̀rọ mùsùlùmí dáadáa kó gbàgbé àjẹ́ náà gbogbo lẹ́kọ̀ọ́ àjẹ́ náà ni bàbá Abubakar ayé àrẹ́tì máa jà àwọn ẹ̀rọ ọlọ́ba ara ayé ọkùnrin wọ́dìlà ní ṣiṣẹ́ rí ayé àwọn ọmọdé ṣe àtìlẹ́ ìwúlọ́ ọlọ́ba táwọn ti ń bá dáadáa lọ yìí o táwọn bá délẹ̀ ọ̀gá gbogbo wa gan ọ̀gá àgbà nígbà máa bẹ̀rẹ̀ ọba pé yá mo kàn bí ban kolob ẹbí tọ́l bí aláàbíyì yá mo sọ̀rọ̀ ban kolob sọ̀rọ̀ tọ́l bí aláàtọ̀ àti hárí ìyàwó rẹ̀ bèrè pé àdébísẹ́ àrẹ́jẹ́ ni ó dá a sì yẹ́ wùlọ́ lọ́wọ́ba gbogbo ẹ̀bí wà lọ́wọ́ ìkàmùsọ̀ lọ́wọ́ba ni wọ́n máa yìí sí ọwọ́ lọ́wọ́ba ní òun sí gan mí ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́mọ bí òun sí gan mí ó di àgbà àgbàánu ẹni kan oníwà dẹ́nà síwájú ẹ̀rù ó ní yàrá náà di mọ̀dín Allahu ta'ala àlọ́ ó tún bèrè Umar à ń tún bèrè Abubakar hmm. gbogbo kẹ́yà sọ̀tọ̀ kọ́mọ́ aṣojú sílẹ̀ ìrọ̀ ní kọ́wàá mọ́sí kúránì máa wo àtẹ́lẹ́wọ́ ọ̀yàn kọ́wàá máa wo rawọ̀ kọ́wàá wo mútùbá gbogbo ìrọ̀ gbogbo ẹ̀ ó di níjọ́ kan bí i ẹ̀dá ìkẹ́ ìṣẹ́ ni wọ́n múra kan pé àwọn ìkan ẹ̀rìn yìí nìkan ní kúránì bá ti kúránì ó rí nìkan ọ̀sán ti tọ́jú àbí ṣé wọ́n ní wọ́n yóò jẹ́ mú mi ìrìnàjò àrí yìí náà ọlọ́mọ sọ̀rọ̀ àná ti rí níbẹ̀ èwo kúrò oníṣẹ́lẹ̀ tí ń bẹ̀rẹ̀ irọ́ àti ẹgbọ́dọ̀ sẹ́ni ó di káṣíyèsí ìfọ́lọ́ ní ọ̀sẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ ó di àbájọ́ máa dọ̀ pé iṣẹ́ àbá ẹ̀rẹ́ wò tó gbóná lọ́dà náà wọ́n yóò bìí gbóná rẹ̀ ó di tó bá túbá ó di tó bá túbá wọ́n ti gbìyànjú wò yóò wọ́n náà gbóná náà ní ma gbóná ẹ̀rọ mọ́ta máa gbóná ọlọ́ọ̀bà. Alaikum tó tó bá wájú olóòjò ìṣòro tí ẹ bá àmọ́ pé gọ́ọ̀rẹ́ fi ṣe sílẹ̀ fi ṣe ẹgbójú ẹgbójú lọ́nà tí ṣe àìṣẹ́lẹ̀ bàkádù nǹkan tó jò ọwọ́ fi ṣe àṣẹjẹ́ ní nǹkan bí wọ́n bá ṣe rí àmì kò sáwọn rúmẹ̀ kò lè dá kó dùn kó tó jò ó àti ẹgbẹ́ yóò fi ọ̀bí gbọ́nà bí wọ́n bá pọ́n tó fi dúró ó di ẹyẹ wò ní kò tí wá gbọ́mọ̀sọ́ gbọ́mọ̀sọ́ kọ gbọ́mọ̀sọ́ sọ sọ ọlọ́run sí àmì wa wọ́n máa wọ́n ni wọ́n ara gbọ́mọ̀sọ́ gbọ́mọ̀sọ́ wọ́n máa pè ó di wà special gbogbo nàìjíríà kò sí ìgbìmọ̀ sọ pé adénú ọkọ̀ àti ní adénú ọkọ̀ fàásìmí ogun òjàjà kókó mò mà sọ adénú ọkọ̀ àásìmí ẹgbẹ́ kọ́ mi báyìí àwọn olùkọ́lé aliyu kọ́ ọmọ àti báyìí ọmọ àti báyìí ni ọlọ́run sàánù wa náà Naam.

ó di aláfúnilẹ̀ ọdún akẹsẹ̀ ní tó pọ̀rọ̀ lọ́wọ́ nírọ́ ó di wa àmọ́ àfihàn ó yẹlẹ̀ wọ fi yẹlẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà ẹ̀rọ bá yàwó rẹ̀ gbé sẹ́yà fáà yẹlẹ̀ wọ́n ti dáwò àbí yẹlẹ̀ kan ọ̀rọ̀ òṣèlú ìkọ̀ọ̀kan ni wọn ni kuma ọkùnrin ìwọ̀n ọ̀rọ̀ ṣe wò ìtìlẹ̀ báyìí ọlọ́run wí báyìí kí á niyẹ agbára rẹ̀ sàlámà alẹ́bi sàlámà alẹ́bi olúbi ni wọ́n gbé. náà bí èèyàn bá wá ráwọn kan kí wọ́n sọ pé wọ́n kàdákàdákàdá wọ́n àṣẹ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ mọ́nà gẹ̀ẹ́ni. ẹ̀ẹ́dẹ́gbẹ́ mọ́nà gẹ̀ẹ́ni. àti kí kẹta kí bá a duk ban da zaka zaka ran su ba da shi da ke da kama ba to bin shi kan duk da ta shi ba sai muka san da ta ba shi ne ba wani ìgbòní bọmadé lọ́wọ́ yẹn kan títí bọmadé ẹni mọ̀ níbi ìgbàgbà. irú àwọn tó ń sọ̀rọ̀ báwọn tó bá kú báwọn sí ipò tó wọn. àwọn tó ń sọ̀rọ̀ báwọn àwọn ọ̀fẹ́ mọ́ sọ̀rọ̀ hmm. nígbà táwọn èèyàn ju ọwọ́ mú ìlú àwọn ẹ̀sùn hmm. pé iṣẹ́ ni wọ́n ṣe ìṣàdúrà kò sí ìbòmí àmì àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ wọ́n ṣàdúrà ọlọ́wọ́ bá mọ́ jẹ́ kíkà ọdún gbogbo abáráwà ní ìsìlẹ̀ ó wà lówó tó ṣe gbó àpá àwọn afá ní àdúrà àtúnṣe mẹ́rin àdúrà àtúnṣe mẹ́rin àdúrà dàbí ìdà àbí àdá àti kẹrán àkọlù pé ẹni tó ń gbàgbà ìdálò tádà rẹ̀ sì mú tí wọ́n gé nǹkan lóbi aláwọn akọ àdá yẹn mú nǹkan tó wá má dá yẹn lò tí wọ́n gé nǹkan nǹkan lóbi ẹlẹ́ẹ̀kejì ẹni tádà yẹn mú àmọ́ kọ̀ má lò tí wọ́n bá sọ̀rọ̀ ara ẹ̀ lóbi kọ̀ má lò ó di ẹlẹ́ẹ̀kẹta ẹni tí àdáyẹ̀ òmú òǹgbò tó a máa lò àdáyẹ̀ òmú òǹgbò tó a máa lò àdèwúlò ẹlẹ́ẹ̀kẹ́rin ètò pé àdáyẹ̀ mú àmọ́kù máa lò àbí àdáyẹ̀ òmú àmọ́kù máa lò yóò sì wàhálà yóò rí ìdíkà mọ́ yóò sì wàhálà òní bẹ́ẹ̀ lọ́rọ́ ti rí ẹ̀rọ ti rí kò sí àdúrà táà mùsùlùmí ṣe fún àwọn kọ́kọ́ wọlé tọ́lọ̀ bá ọlọ́ọ̀bá ọ̀ kàdírà ìkó wọn ó gbà. bẹ́ẹ̀ni tí yóò bá fara méjì báwọn kò ní Sheikh Adnan Sheikh Adnan nígbà tó wọ́n Adnan àwọn síkà wà yìí láàyò àgbẹ̀lẹ̀ sí program ní demonstration islam nígbà tí wọ́n ti wà majumọ́ demonstration àwọn ibi ni wọ́n rántí sí láti àwọn ẹ̀ẹ́dàkómi eh, àwọn wánù wọ́n rájá kò fi dáhùn náà wà pàdámù kiri ni ni ìjọba tó lẹ́yìn sí tó wà ní káwọ̀ yìí láti lọ lè iṣẹ́ ìpínlẹ̀ kiri ìwọ̀n ti tọ́lẹ̀ ní àti sísígbàmì ẹ̀ka àtàwọn èèyàn wọ́n wá sísígbàmì dáhùn sọ fún wa pé ọlọ́run ọba afghanistan lọ lè bá one sixty ní máa wà lórí one sixty olórí àgàbàgbà fẹ́ kírun zoo jókòó lọ́rọ̀ àgàrà ẹ̀ lórí títì àga yẹn ti wọlẹ̀ aláti àga yẹn sílé àga yẹn lọ wọ́n lè ṣe àná ẹ̀ wọ́n ti kọ́ ayé pé Afghanistan ní àwọn jẹ́gun pẹ̀lú àwọn Russians àwọn ẹ̀rọ ọlọ́wọ́ bá gbà lórí òkè gbàgbà táwọn Russians ń lo ṣíbọn wọ̀lú àwọn Afghanistan àwọn mujahideen Afghanistan wọ́n á gúrí òkè lọ ṣùgbọ́n ṣíngọ̀ yẹn àfikiri tọ́lù yẹn a lè gún òkè wọ́n a lè gbé plane wọ́n bẹ̀rẹ̀ ṣẹ́rì wọ́n láti òkè wọ́n bẹ̀rẹ̀ ẹrù mujahidi afghani nípa aláhùnmá rọ́ṣíà kawí wa an ta akwa mini hom wa un fokana wa an ta foka wa alama dambir hom wọ́n yóò kẹta wọn kọlọ́ ọba o rọ́ṣíà kawí rọ́ṣíà labara wa an ta akwa mini hom wọ́n labara kẹ́dùwẹ̀ náà àwọn òfòókà ní àwọn wọ́n fò lórí wa yìí wà á ń tẹ́ fọ́kà mọ̀ wọ́n wà lórí wa ọlọ́ọ̀bá bá ẹgbẹ̀rẹ̀ pílẹ̀ yẹn ló ti jàpá bọ́ọ̀mù ìjìnà ń táwọn mùjáhìdì ní Afghanistan tó fi wí ní Russia ní ẹgbẹ́ta fi túká ní tí òfin tí ó tutù ní ó di tó àdúrà kékeré kékeré àwọn aláfojú do àdúrà àdúrà ti rẹ̀ kékeré ni báyẹn ní òkú tó fẹ́ kú nìyí báyẹn òkú yẹn ó ìtúgbà àkú ikú shahid náà ni àmọ́ ọ̀rọ̀ àwọn ọlọ́kùnrin ara rẹ̀ wọ́n àti títí ìtura bí yọ ọ̀rọ̀ ayẹ́kùnrin ara rẹ̀ ìjọba ìsìn ni eléyìí wà nù nǹkan tí mo mú fún wa pé ẹjọ́ máa ṣe gbogbo tí wọ́n ṣe ń tuntun náà wọ́n láàrọ̀ mọ́ lọ́sọ̀ fún yìí nígbà tí a ti fúnra mọ́ sọ́kẹ́ ìdìmọ̀ kọ́ àwọn síkà bàbí pátá mọ́ ń palẹ̀ bá wọn síkà láàbúrò àkàn ìkàrà àwọn jọmọ́ àkàn wọ́n fẹ́ agúrúfù pẹ̀lú ìbáyìí ayé ah ẹ̀ ti dáa pẹ̀lú kìlọ̀ ẹ̀ ti dáa tó dáa ń ṣe wàhálà láti tó síkà ẹ̀ dáa wà tó alábẹ́ fọ́tò ẹ̀ kẹ́tì mi kọ́lá àkẹ́bẹ́ bí nàbí abẹ́rẹ́ mẹ́ bọ́ bí ẹ̀mẹ́ ọ̀yá dárí ọkàní bí tuntun náà kò mú mi sí ní àbí nítorí fọ́tò mi fi ṣe mi àṣọ fọ́tò gan afá ní kọ̀ọ̀bọ̀n mu bá gbà pẹ̀lú rẹ̀ bí wọ́n kàlẹ́ mọ́ síkà mi kọ́ sí lọ́kọ̀ wọ́n gbọ́ sínú olóńgbà kan wọ́n jẹ̀ mọ́ nígbà tí olóńgbà òun ni gbígbé káyọ̀ sí gáràjì ní ọkùnrin àti ìjẹun ó ti jáde kò ní ọmọ sọmọ Islam ìjọ ní ara olùjá èdè ìjọ gbogbo ìgbà lọ́dún nínú ọkùnrin àti ìjẹun ti jáde dé gára àti ìwọkọ̀ ní kíkà jáde ni pé lẹ́yìn bí oṣù mẹ́fà lójú kan a wà nílé kí ninety three ninety two ninety three a ti bára kan ní Ibrahim Yunus àwọn kan fọ́ọ̀mù àwọn àbúrò àti ìgbà nígbà tí mú tíga kan wọn kò ní jihad wọn kò tíra rẹ̀ magazine magazine wọn bá rí fọ́tò wọ́n ká ẹ̀rẹ́ wọ́n rí àṣẹ̀hìd adnan pé ó ti kú kú bàtáyà adnan ooo mo ní bá sọ fún ibrahim pé ọ̀rẹ́ rẹ̀ tó wà lọ títọ̀ mọ́ mari ẹ̀rù sọ̀rọ̀ ló dé nìyẹn olùmọ̀ lójú mọ́ adéjì mọ́ nàìjíríà mo ní wá nàìjíríà yìí à olùkúlò tó ló ti kì kọ́ nàìjíríà wọn bẹ̀ wọláhì tẹ̀láhì nígbà tá a ti kíkẹ́ ẹ̀wò ní bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn fótó yìí wọláhì ẹ̀wù tí wọ́n wọ̀ lọ kí ó ń tẹ̀yẹ̀ gan àti ẹgbẹ́ ọ̀rọ̀ ní kí ní ẹgbẹ́ ni mọ̀wọ̀ ọjọ́ mọ̀ káyì alíwẹ̀ áfíìsì ló ti kẹta wa alíwẹ̀ áfíìsì dáadé ẹ̀ lóṣù arábìnrin ọmọ kó ní ìgbà pé à ń sọ kárátà lórí sí báyìí pẹ̀lú ẹ̀ ní wọ́n snap wa ó di wa so wọ́n kàn rántí ọ̀rọ̀ kí àwọn jọmọ́ rẹ̀ fẹ́ yà sí ṣe àwọn jọmọ́ rẹ̀ kọ́ níbi táwọn kọ́ fún ọkọ̀ jọmọ́ rẹ̀ ni wọ́n fi dákọ̀ fún ìlú dákọ̀ fún and la ilaha illallah ọ̀rọ̀ yìí ó wà ní ìpínlẹ̀ oníkọ́ head lọ́dún kan la ilaha illallah la ilaha illallah náà láfẹ́ ra lẹ́yìn lẹ́yìn máa lè máa tẹ̀ nílẹ̀ wà mọ́ láfẹ́ ra lẹ́yìn wọ́n fún wa ní eighty five thousand naira nígbà náà wọ́n lè fún ní limit time àkànṣe fún ìtàmọ̀ péré fún fún ìtà ọ̀rọ̀ wọ́n á lọ sí èkó ní wàmí ọ́fíìsì ṣé awakà gómìnà ìmọ̀ ọ̀la ọlọ́kùnrin fún bàbá ìbàbá ìfún lẹ́tà nínú yìí fún ẹgbẹ́jẹ́ bíi dàrẹ́kọ̀ wàmí pé ẹni yìí yóò máa rí ó tẹ̀sí dáadáa fún ní ìrànlọ́wọ́. àbálọ̀ ọ̀rọ̀ wá wọ́n mẹ́rin àbámá báyọ̀ ní abátòkù báyìí wọ́n náà kí ẹ bá rántí ẹ̀kan mọ̀ pé àwọn wábì wábì ìdílé ṣe ti bàbá tí wọ́n sì bá ṣe rí mo bá ṣe ìrànlọ́wọ́ ìmọ̀ òkú báyà ni ó bá dé sáwọn àríkù mo nílẹ̀ májèlé lẹ̀ lóta wọ́n ní no no no nothing to be right fine kì í ṣe dáadáa wọ́n ti sùn nàlẹ̀ àti ń bọ̀ wá kàn mọ̀ ìwà ni wọ́n ti gbé ọlá ní no no no nothing to be right dáadáa gbẹ̀ndẹ̀ láti pàṣẹ wọ́n ti àwọn yẹn wọ́n ti sọ sáwọn àríkù kí ẹ́ náà lọ́dọ̀ mi náà ilẹ̀ lẹ́nu bá wà àti ẹ̀rọ àlẹ́ fẹ́gbẹ̀ẹ́ wa àwọn ọdún tí wọ́n bá ní pé kò sì lọ́wọ́ fún wa báyìí wọ́n sì fún wa ní táìm tí wọ́n sàlẹ̀ fún ẹlòmíì gangan bá ní ọlẹ́ta tí àbọ̀kà gbé fún wọn ni gúmi o gúmi ti ń bu wa ọgbẹ́ sí kásìmọ́lá àbọ̀kà gúmi ìgbìkọ̀ lábìlà àbí ìtàjọ lọ́yọ̀ ẹ̀ àbìlà mi ti wà lẹ́kùn ní ẹ̀rọ ah, àbàlẹ̀ mo ní afẹ́ ra lẹ̀ fún ní kí afẹ́ máa ṣe lórí rẹ̀ mo ní afẹ́ máa jó ni afẹ́ máa jó bí palóbò jòrò mi jò mi jò ó nà á pẹ́ ọkọrin lábẹ́ máa dójú palóbò lórí ẹ̀yìn sábúkú ní ọmọ gbọ́ gbọ́ gbọ́ lọ́wọ́ rẹ̀ àbàmì ìgbà ń tẹ̀lé mọ́lẹ̀ mi ó ní yìí ń bí àti àtẹ̀lé fún mi ọ̀gbẹ́ ìgbà ń bẹ̀ mí ní rárá o ní ìyẹn dúró ó mú rẹ̀ kuma mowe la ilaha illallah ko kuma sitron tun tọrọ ba wallahi da sitron tun tọrọ ba la ilaha illallah gabi ni kumbe shi da ya tsaya ko da rewayi in tsara ya tsara ne dubi da ni da un tsoro shi da tsaya ne kuma ne ba kana ne ma ne un da saudi ki ja lo sibe ki lo o ta da wa lo go ba ba ya fa 2000 ah min te fe shi bi mi o shi nígbà mo ti Saudi nígbà tí dọ́là ti wà ní sixty five kobo ni mo ti ń gbowó láti Saudi nígbà tí dọ́là ti tu náírà kan àmọ́ gbogbo ẹ̀ mọ́ kan rẹ́ǹtì lé ni mọ́ kan rẹ́ǹtì lé ni bí a mọ́ Saudi bí ọmọ Saudi mọ́ kan rẹ́ǹtì lé kí ni ṣe kí n ralẹ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí àti sí ìwó kí n ralẹ̀ ìwà ló lọ́la kò jẹ́ wa yìí twenty twenty naira bọ́ọ̀lù kan yọ̀wá ẹ̀ fún mi. mo ní ọlá ní ọlá ìjẹ́ lọ́dọ̀ mi lòmí yìí kí ẹ bá ibà rẹ̀ lónìí olùdílé lónìí kò tàbí ẹ̀ àfáwà bàbá dìde o kíláàjẹ gbogbo ọ̀nà dáhùn àti àti omi lórí ọlá títí àwọn ọlọ́ba ẹ̀ fún mi tún ní ìwà gbíjọ ẹ̀ tí kò sún náà wà kò sí kọ́mọ̀ lọ́wọ́ àmọ́ kí máa fẹ́fẹ́ jáde ní pé wọ́n á lọ sí wámi ọ́fíìsì ní Saudi bàbá tí ń lọ abu yẹn ni wọn bá ń lẹ kó gbọ́dọ̀ wọ ma ní wàá mi ọfìsì mo bá mẹ bẹ́ẹ̀ ẹ fẹsẹ̀ mi kéèké mi kí ló dínú ohun tí mo fi fún wa irú máa yìí a fún lówó fún West Africa ní ti sọ yẹn ti jẹ ẹ pé ó lọ nínáwó àti tí mi lọ bẹ̀rẹ̀ ọlọrin àti wọn wá lọ́wọ́ lóhùn ti tó ń ṣe ìgbà wọn jẹgà ẹ kárẹ̀kì tó kọta ti ti kíríkà ti kíríkà kíríkà ibi ní wọn ní wọn fún lówó fún Nàìjíríà àti kásìkò yẹn owó yẹn bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n á fún mi lówó yẹn kọ́ kọ́ fún mi lówó yẹn fún mi àwọn táwọn lówó fún mi wọ́n ti bá ní wọ́n ní lẹ́yìn tó fẹ́ fi umura àti hajj kò gbọ́wọ́ sàwọn dìbò bàbá yẹn wá níbi tìtì yìí máa sọ pé ah bàbá kàmínà yìí ni òun náà tó àwọn kò sí àdìyà tó lára pàdé wọ́n wá ròyìn pé ní àwọn ríun kọ́ àti táwọn ó wọ́n bá ní ọjà ní ìwòlù ó di ẹni bó ṣe rí nìyẹn ọkọ̀ mọ́sàsà ẹ̀fún wà bá tí wọ́n á wíyẹ bí mo fi hàn wọ́n ní wábí ọ́fíìsì àwọn windows kọ̀mùtì gbogbo windows kìí àwọn wámi wọ́n fi fún wa seven thousand dollars wọ́n fún gánà seven thousand riyals seven thousand riyals wọ́n fún lọ́dún nìyẹn ó díye ó díye lọ́dún yẹn ọlọ́run mọ́tò àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bà wọ́n máa ti gbogbo ẹgbẹ́ sí tuntun ọlọ́ọ̀kọ̀ lálùmẹ̀tọ̀ dáa wọ́n máa gbọ́ òṣèlú ayọ́dún ọlọ́run láyé àtàwọn kìí àmọ́ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك ọ̀sẹ̀ kábí mú tọ́lọ́ ọ̀gbọ́n yàrò wádà wádà ẹnìkan ní kí ní kí àwọn ọmọ ẹgbẹ́ owó ìdógún yàrò àti ewé ìgírí kan àti mango wà gẹ́gẹ́ mú sí i má sì káwọn káwọn àwọn ọmọ mọ́kọ́ fi wẹ̀ ọ̀gbọ́n yìí hàn ẹni yìí bèrè kọ́ṣẹ́ pé wọ́n máa ju ẹ̀rọ wọ́n máa ju nílànà Islam ẹ wá sọ̀rọ̀ ìpè lẹ́yìn tó máa tún wá ju wá sọ̀rọ̀ ìpè máa fi pé kí. ẹ ẹ máa di irun fún yàrá wọn kó máa tọ́ ọmọ tẹ́ dáwọn èèyàn máa ní bí òògùn ìyẹn bọ́ sí kí sẹ́yọ́ tí wọ́n sọ̀rọ̀ ìfọ́n pé báyìí báyìí ni òun tó bá halal bí àbúrò sí sí tó kọ́ ẹ̀dùn ajé halal sáfì ní haram ọbaamu ìdáǹbọ̀ ẹ̀wọ̀ mọ́mọ́ sọ́sọ́ ẹ̀fọ́ yẹ́rẹ́ ìdàkọ́ èdè wà nù tó bí àwọn sísá mi kẹlẹ́ nu gan-an ìfẹ́ sísá wa kan àbúrò mi kan àti sísá wa kan ìdí pé mo tó pa wọ́n nìyẹn lákòóbè wọ́n bí ní tutù ìgbẹ̀yìn pé gbọ́gbọ́ ẹsẹ̀ màálù ẹsẹ̀ màálù gbọ́gbọ́ nínú ẹsẹ̀ rẹ̀ yẹn wọ́n lè yọ ní tútù àti òrí ẹgbẹ́ mi tẹ̀mọ́ra wọn ẹgbẹ́ fi ra ẹsẹ̀ yẹn àwọn bí àwọn tó ń nú àwọn ọmọ àwọn tí mo wí yẹn tó lẹ̀ lò ọ̀sẹ̀ nínú àwọn ọmọ tí mo wí àwọn tí mo wí yẹn ọmọ kí ni ọmọ ọmọ dùgbò ẹ̀ lórí àwọn ọmọ wọn tó mú ọ̀rọ̀ ìmọ̀sùn wọ́n ti lò wọ́n ní bàbá ọ̀láì kí ní ti lọ wọ́n lọ kọ̀mpútì yìí wọ́n ti yẹ sókè lórí nìyí so ìgbàgbọ́lẹ̀ mi kọ̀ bẹ́ẹ̀ ó ní ètò bá ti bá sílẹ̀ amú kó ń bẹ̀ ó bó ti ká bá gbogbo ń dá sórí tiwa ni wọ́n ti bá lò lọ́nà sẹ̀ríà kò sábòrú mẹ́ ìdí ìdí mo tún bẹ́ẹ̀ rántí mo rántí bẹ́ẹ̀ rántí ẹ̀rọ àti bẹ́ẹ̀ ó rí ẹ dídì lọ́nu àti nígbà mo fún láàárọ̀ kùtùkùtù lọ́wọ́ lọ́tẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ọmọ tèmi lè ọmọ ọkùnrin ọmọ rẹ̀ jẹ́ kí ọrọ̀ rẹ̀ jẹ́ kí kò sí títí tàbí lọ́lẹ̀ kò gbọ́. Àwọn ìgbésẹ̀ ṣọ́ngbọ̀n ìgbà kẹ́kọ̀ọ́ bíi ìgbà kọ̀ọ̀kọ́ wà ní ibi six months nine months ní ìgbésẹ̀ ìfọ́lọ̀ kẹrẹ̀mọ́ náà ni tí máa ń bọ̀ alẹ́bẹ̀ tó ti ní báyìí yóò mọ̀ fúlẹ́ ìmọ̀ mẹ́rẹ̀ ni yóò mọ̀ fúlẹ́ ìmọ̀ mẹ́rẹ̀ ni. ìyára ẹ̀ bá dé bá di pé ọmọ yìí wáwó ìbọlẹ̀ ìmọ̀ àwọn lè àkùsí títí ta lọ náà ìmọ̀ ẹ̀dí ìgbẹ́ nǹkan. nǹkan wà nínú ìjìká ni mò ń sìn wọn dọ̀lá kaba wọlé. bákàrà ni ọmọ yìí dà ọmọ yìí dà ọlọ́kùnrin jẹ́ ọmọ ọmọ pé àárẹ̀ ti ń ọlọ́kùnrin dọmọ ìlàmù ọ̀ọ́ tí wàá bí mú kankan lọ́wọ́ ọlọ́kùnrin dọmọ ìlàmù wọ́n lè sinmi wọ́n ti gbọ́dọ̀ tó mi ní one thousand naira máa fọ́ ní diire àwọn nǹkan ó balò àmọ́ tó pé ọ̀fà lè fún mi ọkọ̀ fún two hundred naira ń bọ̀ sí kọ́ wá bà mọ́ra ní àwọn ọ̀dà tí bàbá sì ṣùgbọ́ wá bà wọ́n ní à nínú ẹ̀rọ ló ti pẹ́ bá ah ó ní mọ̀ wùlẹ̀ wá sí gbogbo ọdún tó máa yà ọ̀ṣùgbó ní mọ̀yà mo gan ní mísì jọ yẹn ní Ìbàdàn ló máa mú wa gbìlí gbìlí àwa lọ sí gbọ́n ṣọlá sùn láàárọ̀ gbé káfíńdé Ìbàdàn báyìí ti mú kí ni ẹ̀ wá ó ti fún wa ní wọ́n lẹ́nìkan wà láti kàbí ó béèrè kó fún wọ́n fún mi bí mọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀ mú bí kí ẹ̀ka òun ò jẹ ọmọ yẹn ló ju wa ní èrò báwo ẹ̀ fún bàtẹ́ gbẹ wọn láì dọ́ra àpárá ọmọ ẹ̀sìn yá mi láti jọ yẹn dùn ní inú àwọn ọmọ bẹ́ẹ̀ pé lẹ́yìn fẹ́ orí fún mi tí wọ́n ń dùn mí kí mi ọ̀gá tẹ́lẹ̀ gbogbo yẹn ó ń dùn ọmọ ṣàbùsùn bí ẹ̀fọ́ yége ó ń dùn mí ìdílábàdà àbá ìmọ̀ ó kà wá léwájú ẹ̀yìn ni ẹ̀mú pé dísèbọ̀ street bí wọ́n fi kàmú gbígbà yẹn ọkàn wọn níwájú ẹ̀yìn ẹ̀rọ fẹ́ fún ẹ̀rọ láti ọlọ́sì kò wáyé sí ọmọ ẹ̀ àwọn ogun bẹ ogun bẹ lọ sí bára halal mu ó di wa Allahu ta'ala alam àmọ́ ẹ máa gbólóńgbò láàyè ilé ìṣòdì haram ó di ẹ máa gbólóńgbò láàyè àbẹ́ máa tu ìyẹ́ jẹ ìtúrú àbíkẹ́ fi ọ̀dọ̀ dáná nísinsìnyí àmọ́ ẹni tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní tó bá dúró lọ́dà halal ni wọ́n á ní kẹ́ sí àwọn ìfún rẹ̀ ìfún rẹ̀ kẹ́kún abúrú bẹ́ẹ̀ ó di yé ẹnìkan kò ní gbọ́dọ̀ ti tẹ́lẹ̀ kọ́ ni lọ́wọ́ fún sùúrù. sáà rẹ̀ kan lọ́wọ́ bí i am jìkà nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk.